riba eh, alukur'an karim ni ọ̀dà tọrọ a ti gbọ́dọ̀ gba bí tọ́lọ̀ bá gbé ọ̀rọ̀ rẹ̀ kà lakum dinukum waliyadin kò síjà mbẹ́ yóò jẹ́ kí ìbágbépọ̀ dáadáa ọ wà nìyí kíkà ẹ̀sìn tìyín tìyín ẹ̀sìn tiwa ní tiwa kò ní jẹ́ pé à ń tanra wa òun ni tí a bá wo sábàbù nùdúlì àyà kùránì yìí kí lọ́pàá tó fi sọ̀kalẹ̀ ni pé àwọn kèfèrí wa bá nàbì pé mọ̀wùlẹ̀ dá máa já ọ̀sọ̀là wọ́n bá dijọ́ táǹsì tiwa wọn náà wá ká fún wọn náà ní lápèjúwe ní o bí ayélujára ní àpọ̀ ní bí bàǹkẹ́ ni ọba wa ṣe é bọ́bá ti di jọ́jú ọ̀nà fẹ́ tètè ẹ̀ náà báwa náà wà láwà ní lápẹ̀júwe ìtajà ọmọ àwọn míì ṣe lónìí o ntáyà torí ẹ̀sọ̀ kalẹ̀ dáyà lẹ́nu sọ̀tọ́lá tọ́lọ̀ lóhùn ọ̀gbà àwọn ẹlòmíì ṣe lónìí jẹ́ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ kọ́ wọn ìrírí ọlọ́run fún lélẹ́ wọn pàtọ́lọ́ bá ti lóhùn ọ̀gbà ó sì torí ẹ̀sọ́ sọ odidi sóra kalẹ̀ ìrẹ́pọ̀ ìbáṣepọ̀ ìsìláàmù rẹ̀kọ́mẹ́ndé e ní gbogbo ọ̀nà ìbáṣepọ̀ ọ̀là ń kà láti ẹ̀ka yìí ǹjẹ́ orí ìgbà tá a fi sọ pé ta mọ̀sábà náà fún kéjì rí mùsùlùmí ni ọmọ tà fún ẹ́ àbí ta ọjà dìndìjú fún kéjì rí mùsùlùmí ni ọmọ tà fún kò sí inú ìsìlámù o ń bẹ ní ẹ̀sìn lé o ń bẹ ní òkèèní ń bẹ ní ẹ̀sìn fọ́nà bẹ ní bíbélì pé má gba àlùfá lọ́dọ̀ Yàhúdì ni àmọ́ ọba rẹ lò méjì ọ̀yàwó dí ọba lè gba àlùfá lọ́wọ́ rẹ̀ gan-an gbà á islam ò wí bẹ́ẹ̀ fún wa o kábàárà wa ṣe kàrí àtẹlẹsìn ní àti àwa náà níbi àbáṣepọ̀ ọ̀rọ̀ ayé àmọ́ tí a ti lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà tá a mọ̀ lọ́dọ̀ ọlọ́run àkọlọ́run ní kankan kó dó lórí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ ọlọ́run náà ọwọ́ ẹ̀jẹ̀ ọ̀tá náà lákùn bí inú kún wọ̀nyẹ̀ nípa báyìí òun àwọn afáà tó ń ké fún wa pé gbogbo ní ọba máa dàbí ìgbà téèyàn ń gbá ayà yìí lójú kọ̀ bá a mọ̀ tààfin ní má yàtọ̀ ọdún nínú téèyàn fi máa ma ẹ̀sìn kan yàtọ̀ sẹ́sìn kan ọlọ́dún àwọn nǹkan mí bẹ tí a máa ń ṣe tọ́jú ara wa pọ̀ nínú àwọn tí máa jẹ́ kí ẹ̀sìn kan yàtọ̀ fúnfẹ́ ni òmíì ni pé ọdún ìwọ̀n ni ọdún àwọn eléyìí òun ló fi jẹ́ ìwọ̀ gẹ́gẹ́ báwọn àpá àṣẹ yìí gbogbo ní ọba ti mú máa pé èèyàn ń bá àwọn kan sọ fún tọ́yàtọ̀ fọdún ẹ̀sìn tiẹ̀ èèwọ̀ ni o látàrí kìnìún lákùnjí lọ́kùn pọ̀lú ẹ̀. àmọ́ ìtí ọba ti jọ bẹ́ẹ̀ bá a bá ti pọ̀ yókù tí ọba ti jọ pé nǹkan kan nú ẹ̀sìn àwọn kan lè ń ṣe gbígbà pé pé àjọni ogbẹ́ náà ni ọlọ́run nìkan náà ọlọ́run kan náà là ń sìn. tí ọba ti jọ bẹ́ẹ̀ ìsìláàmù nú ẹ̀sìn tó rẹkọmẹ́ndì káṣe dáadáa sí gbogbo ọmọ nìyẹn àti mùsùlùmí àti ẹni tí ì ìwé àwọn ẹ̀sìn ní ìbẹ́ ìbẹ́ ní islam bẹ́ẹ̀ tó bọ̀dé ká máa wá lo opportunity yẹn ká máa fi gbá ọ̀rọ̀ náà lójú ọlọ́run sáádà rẹ̀. ìbéèrè mi ní pé sọ́wọ́n ìbéèrè mi ní pé mo fẹ́ fi bí fẹ́ẹ̀sì nípa ìtajà àti ìrajà náà gẹ́gẹ́ bí àpèjúwe náà so ẹni ní ìgbà tó pé ìjọba fẹ́ bẹ́ẹ̀ bí fẹ́ẹ̀sì ìṣòro ayé nìsín so máa fún ẹnìkan bẹ́ẹ̀ fún òun níbi Samsung èmi náà ti lè rí ìkẹ́ẹ̀tì rẹ̀ ní wàá tuntun mú ìlú wa èmi máa fọ ní Samsung kìíní tó tuntun wọ́n wá sí two thousand ó fi fún un àbí ìgbà mìíràn bẹ̀rẹ̀ pé bóyá yóò ní kí lè mú wọ́n wà Eh, alhamdulillah ìbéèrè tí yọ gba àlàyé púpọ̀ ni inṣàlá bí ká bá ara sọ ọ́ lónìí èyí ọba yé tó bá dìgbà náà. òun ni pé àwọn kankan bẹ tí à ń pè ní amwalun ribawiya amwalun ribawiya àwọn owó tí rìbá máa wọ̀ àwọn kankan sì ń bẹ tí èsì owó tí ni rìbá èé wọ̀. sí làwọn owó rìbá. ọwọ́ àná àdìsí nǹkan mẹ́fà náà àti nǹkan bá tó jọ àwọn nǹkan mẹ́fà náà kí làwọn nǹkan mẹ́fà yìí lálọ́mọ àdìsí wọn حديث أبي سعيد الخدري المتفق المتفق عليه لا تبيع الذهب بالذهب ولا الفضة ولا التمر ولا الملح ولا نعم ولا الشعير àwọn oríṣi àwọn nǹkan mẹ́fà yìí mẹ́rin jẹ́ oúnjẹ ńbẹ mẹ́rin jẹ́ kíni oúnjẹ méjì jẹ́ owó kíni méjì tó jẹ́ owó òun ni gold àti silver níjọ́ òun láyé àlẹ́bí sọ̀rọ̀ sọ́dàm góòdì táwa mọ̀ lónìí náà wọ́n mọ̀ góòdì nígbà yẹn but òun ló tún dàbí owó láyé àlẹ́bí sọ̀rọ̀ sọ́dàm bí wọ́n bá fẹ́ ra nǹkan góòdì ni wọ́n wà pé iye góòdì báyìí ni mo ní tí mo fẹ́ fi ra nǹkan báyìí kódò sí kọ̀ǹtínú di àìpẹ́ kọ́dà tó ní gan náà rí ọ̀pọ̀lọpọ̀ owó kọ́rẹ́ǹsì àwọn ìlú àgbáyé wọ́n máa ń jẹ́ kí ó ṣe déédéé irú góòlù tí wọ́n bá ní gbogbo ayé ṣe ń bá a lọ́nu ìṣẹ̀lẹ̀ kan lọ́sẹ̀lẹ̀ ní yẹ ọgbọ̀n ọdún sẹ́yìn ní seventy káwọn amẹ́ríkà tó yarí pé àwọn ọ̀gbà yóò àwọn máa tẹ dọ́là àtàwọn gbogbo ìtàn bá fẹ́ tẹ̀ gbàrántí sọ̀dà ẹ̀kọ́nọ́mì ayé láàmú sọ̀dà kúkúrú ń dá nǹkan nísìnyí pé azahabu ọ̀nìṣòdò nínú owó kínní nínú owó olùbánu àti gbogbo ń tọ́ba pín ẹ́ tọ́ba tó jọ bẹ́ẹ̀ ni lélẹ́ṣò àti gbogbo ń tọ́ba jọ bẹ́ẹ̀ ni kámúrù àti gbogbo ń tí ọba jọ. èyí táwọn akọ́wà á kù ni pé èyí tẹ́ mú wáyé ẹ́ samsung kan sí samsung yìí ìjọba kankan mú nù ràn àmúwálú àmúwálú rìbáwíyá àfẹ́sà fanabi kakalẹ sọlọlọ àwòsàn ìjọba kìíní látòjú oníṣẹ àwọn ìṣe òsì dá òtún mbẹ ni pé náírà àti kọ́bọ̀ kí lọ bá mu nínú dá kakalẹ kí ẹ wá sọ pé ànábì ọ̀gá akọgbẹ má gàrí bá nu náírà àbí kọ́mọ́dé ń wí ni torí ipò tí náírà àti kọ́bọ̀ wà lónìí òun ní kíni ọ̀nà dáhàbọ̀ àti fẹ́gbọ̀ wà ní ayé ànábì sọ̀tọ́nà kó fi yé báwọn èsì pa lẹ́nu nǹkan mẹ́fà ń péré bọ̀tà àtàwọn nǹkan míì náà tí ọba tún jọ àbí kéèyàn máa sọ pé ànábì ọ̀dà kọ rẹ̀ sí ẹ́ bí ọba dákọ rẹ̀ sí ọ̀dà kọ ṣẹ́ńtọ́ ọ̀dà kọ ńtọ́ jọ tó ti yé òun ni púpọ̀ náà àwọn onímọ̀ wọ́n wo pé irú ni Samsung yìí ni Nokia ní nǹkan tẹ̀gbá àwọn eléyìí ò sí nínú àmọ̀wálón rìbáwíyà nípa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rí pé samsung tòun tuntun tó ní ìwọ̀gba méjì wíwó yóò fi rọ́pò rẹ̀ àmì òṣèlú tó burú bẹ́ẹ̀ o kẹ́nìdì ni pé àwọn òrí fọ́jọ́ kankan nù kẹ́nì nínú àmọ́wálú àrùbáwíyà tá a lábì yìí sallallahu alayhi wa sallam ètí púpọ̀ náà àwọn apá ìgbìyànjú wọn nìyẹn advice táwa wí ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìṣìṣìhádì ni èèyàn lè wá dọ́dọ̀ ọlọ́nkọ́ ọlọ́run ó pé a kò rí bẹ́ẹ̀ hmm? ànábì ti wà kọ́ wa pé fàmà ní takọ́ àṣùbà àwọn tí wọ́n bá ti rújú pé àbí àbí ànábì ní ọ̀kẹ́ kan ṣe ni kẹ̀kẹ́ má tẹ̀ díẹ̀ màkọ́dì sábàrà á nìbí nìyí ọ̀hẹ́rù òun ni àbáyé ti àtọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wa òun ni pé mo ní lókè ààrẹ àbí sáńtọ́ǹgì rẹ ẹ kọ quantify rẹ pé èèlò ló tó àbí kọ qualify rẹ kí mú kí wọ́n price ẹ̀ fún ọ ipe kíni èèlò ní kíni èèlò ló tó látòjúwe a lókè ààrẹ ẹ̀ tún lò sí pẹ́ẹ́ kankan ẹ wo gba àwọn fóònù àwọn sáńtọ́ǹgì kankan tá ń lò kìnní kan bẹ tó bá ti fẹ́ kọ́ra àwọn sọ iye ìjọ tí o ti ń lò bóyá wọlé lẹ́sẹ̀ ẹ̀ka tí ó ń lò lóòrò pé tuntun ni àwọn ti ń bẹ nínú sẹ́ẹ̀tì kọ̀ọ̀kan pé ìjọ báyìí ló kù ní ló kù nǹkan péré àgbà fóònù tí yẹn ti lò fún ìjọ báyìí àti nǹkan kan àbá fóònù yìí ọ̀gbọ̀dọ̀ ju five thousand lọ́mọ ṣé tó mú lọ́wọ́ ń kọ́ àwọ̀ ti ten thousand àbúdà five thousand. èmi ọ̀wà fi five thousand fún ẹ̀yìn ra ẹ̀yìn ra kẹ́ni ẹ̀yìn ra o ní ten thousand ẹ̀yìn ò fàkọ́dé sábàrà á lè dí inú yìí wà ẹ̀rùbí. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين